ìbẹ̀rẹ̀ kọ̀rọ̀ mi gbéjà ní ẹ̀kọ́ aṣọ wa dúdú mi ní bí kóró òṣì èròjà wọn mú kọ́rọ̀ lọ́dún ọmọdé adé ọmọdé oṣù wa ìyẹn ẹ̀jẹ̀ lórí igi ọmọ ẹ̀dì yẹ́ pé olókùn kókò lélẹ̀ ara olókùn para rẹ̀ nìyẹn ọmọ ń ṣe yọ̀yọ̀ yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ báyọ̀ mọ́ ikú ṣe yọ̀ nílé ìpàdé ọmọ dúdú lé òun ọbẹ̀ ẹ̀ ṣe pupa tó mọ̀ ọmọ mo rẹ̀ yẹ máa máa lọ́kọ̀ mo rọ́kọ̀

mo fi dọ́kọ lérí ndị njẹ́ kí ìrìn máa gbé ìsinmi ọmọ kọrị ọmọ pé bàbá kẹ́mi ní kíkẹ́ kọ́mi ń mọ ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ ìjọ nínú ọ̀rẹ́ o bí ọlọ́wọ́ o mi ikú òní rí ìgbà lọ́wọ́ mi lágbára ọlọ́run ọba mo bẹ̀ yìí èyí ò lè ṣe èyí ò lè ṣe kó má ṣẹ̀jẹ̀ láàrin wa ó wá ẹ dákun ẹ dábọ̀ ẹ jọ̀wọ́ ẹ dé ẹ dákun ibi ó bá fi sí ẹ jẹ́ àgbà fọlọ́mọba nígbà ọlọ́mọba ẹni kó gbogbo sọ gbọ́ bí mo ti ń wí. ọ̀rí ẹ̀kọ́ mi ò mẹ́ ju oyè ọmọ asíwò ni mo tẹmọ̀ra sọ gbọ́ bí mo ti wí ó yẹ ẹ̀dì mọ́ra yín kó tán bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ ìgbọ́n kankan mọ́ lẹ́yìn rẹ̀ mọ́ nítorí ọlọ́mọba lótórí ẹ̀ẹ́dá mi ni mo fi yá mi bẹ̀yìn mo farúkú bẹ̀ ọ́ mo fàṣà bẹ̀ ọ́ mo fi mo fẹ́ kún bàbá mi bẹ̀ ọ́ ayé ọba dùn lọ́ba lọ́rọ̀ bàbá mi ní eégún làwọn ọ̀gbà mi tó kólé ká àtọ̀wọ̀ ìjẹ́ mọ́tọ̀jẹ́ ìjẹ́ bàbá là ń sìn eégún ní ni mo mọ̀ fún làmì èdè gbogbo gbódàgbódàgbọ̀ ìgbèrè mi. àjọ bí ewé ìwọ lọ́wọ́ àti rè ń bọ́ lọ́wọ́ àti rè sọ̀rọ̀ lẹ́yìn yẹn lẹ́yìn yẹn o ìbolo àti ìrìn àjò ìbolo. ọ̀rọ̀ gúnlẹ̀ ọba òkú yìí ọmọ ewúrẹ́ lára jíjẹ lẹ́sẹ̀ gbàgede àkótọ̀ lọ́rọ̀ kó tíjẹ lẹ́sẹ̀ yẹ̀wò ọmọ bíbí inú ọ̀rọ̀ kú níjẹ láàrin kòkò tọkọ máa fowó mi ọkùnrin ọdẹ kú má tọrùn lórí ìdíbi pé ẹni alákan ní jíjọ àwọn ṣàǹbàṣàǹbà ní òkè òkú máa kú dárò ayọ̀ òkúta ẹgbẹ́dọ́jà tí ó ta òkúta ẹgbẹ́dọ́jà tí ó lówó lórí ní bàbá yín dáṣọ fún un lẹ́ẹ̀pẹ̀ lẹ́ẹ̀kú ilé àárẹ̀ ilé ẹ̀bẹ̀ ilé